adálẹ̀ kan ní àwọn ìṣòro tó ń sáwárí. الشيطان الرجيم الرحمن الرحيم وهل أتاك نبأ الخصم فصوروا المحرار دخلوا على قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشرك ولا تشرك واهدنا إلى سواء Uh-huh. ولي نعجة واحدة ولي نعجة واحدة قال أكفلها وعزني في الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الغر الميامين ومن سلك مسلكهم إلى يوم الدين أما بعد à ń الله سبحانه وتعالى fún Allah subhanahu wa ta'ala ọba tí ó fún wa nígbà láàyè ká tún máa bẹ lórí dáadáa òun náà lọ́ba tó ṣe ìní àti yín àti gbogbo olùgbọ́ wa ní mùsùlùmí òdodo ọba tí ó ní ká máa jẹ́ ọmọ lẹ́yìn anabi wa Muhammad ìkẹ́ kò máa bá torí pé orí tó pọ̀ ni pé kéèyàn jẹ́ mùsùlùmí dáadáa kó àwọn àtẹ̀lé lánàá sọ́nà tànẹ́bì torí yìí pé ànẹ́bì lọ́ba adẹ́dà fún níṣẹ́ tó pé eléyìí tó ṣàlàyé fún kódà làbárí àwọn tó ṣáájú rẹ̀ ìyẹn ló fi pa àwọn ọ̀tàn eléyìí tó pọ̀ fún ànẹ́bì wa Muhammad sábàwò ìtàn ànẹ́bì Dawud gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé lánàá díẹ̀ abiola ònlọba tó mọ̀ jùlọ ònlọba tí sì máa fi máa mẹni téèyàn mọ̀ tẹ́lẹ̀ abẹ̀kúmọ́sà lẹ́nu kọ́ ẹnì kọ̀ọ̀kan wa nímọ̀ rẹ̀ àti òye àti ìtọ́sọ́nà kó wá fún ọ nígbà láàyè gbogbo tá a bá gbọ́ gbogbo àlámọ̀rí tá a bá gbọ́ tó lè wúlò fún wa mẹ́kọ́jọ kọjá lè tẹ̀lé ìyẹn túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ a mọ̀ wípé ètò ayé wa ọwọ́ ọba dẹ́dà ló wà tó sì wù ló máa ń ṣe ó ṣe dáwùd aleyhi salam ọ̀kan nínú ànábì bani Israel lápá ànábì dáwùd ẹ má jẹ́ ká gbàgbé nínú ọmọ ọmọ ànábì Yakubu ni ìwáyé ànábì dáwùd káàna bá dà Musa aleyhi salam lẹ́yìn Musa ni àwa ni kó tó ní kó kà ànábì Musa ànábì kan bẹ láàrin samuel ní bó tẹ̀ jẹ́ pálukura ni ò dákọ rẹ̀ àmọ́ aríná sọ̀rọ̀ látọ̀dọ̀ muhammed nígbà tí wọn sọ yí pé bọ̀ asìlà náà mẹ́lìkà ìwà kọ́là làwọn nàbí yìí làwọn nígbà tí wọn sọ fún ànábì wọn kì í ṣe musa alayhi salam. tó yẹn dawud bó lọ bá adẹ́dà sí dá lọ́la. kí wa muhammed kí kó bá tó fi jẹ́ pé sọ̀rọ̀ dawud ó wá mẹ́ńṣẹ́ mẹ́rìndínlógún àgbà àtòhun àti tani àtọmọ rẹ̀ Suleiman ìyẹn ni pé ìdánlátà àlàṣẹ yìí tí máa ń tọ́ka lórí nǹkan kan ó ń tọ́ka lórí ọlá kan tọ́lọ̀ ń ṣe fún Dáúdà torí pé ànábì Dáúdà alayhi salam àtòhun àti Suleiman látara ìjẹ́ ọba wọn eléyìí tí ó máa ń ṣe ànábì léèmọ̀ lára wọn ni pé bí wọ́n ṣe jẹ́ ọba yẹn tó ìjẹ́ olùjọ́sìn ọba adẹ́dàá ọláyìn ògbà lọ́wọ́ wọn ànábì ní abdul sọlá ti Dáúdà alayhi salam nínú èyí ó jọ́sìn yóò kírun irun tó dáa jù ní kíni irun ànábì Dáúdù tó máa ń fi bí ìdá mẹ́ta nínú òru ẹ̀ ló máa ń fi kíni ló máa fi kírun. ẹlẹ́ẹ̀kejì wọ afdal siyam gẹ́gẹ́ bí ìmọ̀ ọ̀rọ̀ta ti sọ ṣáájú nínú ààwẹ̀ tó lọ́lá jù siyam nàbí yìí láyé Dáúdù alayhi Allahu akbar nínú ohun tá nàbì tó máa fẹ́ gbọ́ fún ẹni bá fẹ́ ka alukur'an ohun tani ohun nàbí yìí láyé Dáúdù níjọ́ tó fi gbọ́ kìrá Abu Musa mizmara min mazamiri ali daud ó ní abu musa anabi ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ló bá ó dàrí wáyà yẹn tó tẹ̀síwájú pé abu musa sọ pé ká sọ pé mo bá mọ̀ ni ká sọ pé mo bá mọ̀ tẹ̀ ń gbọ́ ni mi ò bá tún bá yín dùn jù bẹ́ẹ̀ lọ tó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ó fẹ́ tá a máa ń ka alukoran ló bá fàwọn aṣẹ ń ka alukoran nìkan máṣá lọ alákọ̀ọ́ tẹ́lẹ̀ bí láì kéèyàn ó tó dùn zayyinu zayyinu alukoran bí aṣọ àti kọ̀ọ̀kan àkọ́lù. ẹ sọba ẹ̀sọ́ bá pẹ̀lú kí ni ohun tó dáa torí pé alukọ̀hán ntọ́ba adẹ́dà gbé kan kalẹ̀ gan ọ̀rọ̀ tó jẹ́ pé láì tí ì fohùn sí ń anabi dawud alayisalaam nínú àwọn àṣàyàn tọ́lọ̀ ọba aláàfin ó ṣe ní ọba ó ṣe lánàbí ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ṣe suleiman ó ṣe ní kíni ó ọba ó tún ṣe ọlọ́run àwa ti tí wọ́n ti jogún ọlá so nígbà tá nàbì dàwúdà dọba ó wá bẹ̀rẹ̀ sí í dájọ́ àwa sọ ní ìdájọ́ kan eléyìí tó dá nínú súrọ̀tì làǹbíyà tá a kà fún wa nígbà tí Allah subhanahu wa ta'ala sọ pé wa Dawuda wa Sulaymana. Mm. eléyìí ni ìdájọ́ àkọ́kọ́ tálùkọ́ á ní kọ́kọ́ mú wá fún wa ní sọ́lọ́tì làǹbíyà yẹn twenty one ìyẹn túmọ̀ sí pé nígbà tó dájọ́ láàrin bàbá olóko àti adaranjẹ àti ìyẹn kúrò tòtí lẹ́yìn ìgbà yẹn la tún wá rí nínú nọ́ọ̀sọ̀ hadith eléyìí tí kúránì mú wá sọ̀rí ẹ̀ nípa ìdájọ́ mi tó dá táà nẹ́bí suleiman ṣe kíni tó tún try láti pàkíyèsí bàbá rẹ̀ tọ́ba aláàfin sọ pé pápá hamina suleiman. Allah subhanahu wa ta'ala ní ìdájọ́ yìí tó wọlé jẹnu rẹ̀ a jẹ́ àfimọ́ suleiman ọmọ ó tiẹ̀ jẹ́ wípé àtòun àtọmọ rẹ̀ la fún ní ìmọ̀ àti ọgbọ́n àtòye. a wá rí i máa wípé ìyẹn ìdájọ́ méjèèjì tá a bá wò nínú ìdájọ́ tá nàbì dàwúdà já tó ti alayhi salatu wa salam wàlá nàbí abdul salam a rí i pé méjèèjì tá a sọ ṣáájú ìlànà nàbì suleiman dá sí àmì lè ta fẹ́ mẹ́nu bàlẹ́ ni ànàbì suleiman ò sọ ń pẹ́ yìí kò dá sí bẹ́ẹ̀ ni kò dá sí bàbá nìkan ni torí pé òun nìkan ló dá wà ibẹ̀ ló dẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn àdábùlùkọ́dí wọ̀lùkọ́dọ̀ ìdájọ́ àwọn ẹ̀kọ́ tí ń bẹ pẹ̀lú asọ̀rọ̀ náà níjọ́ ni tó ń bẹ pẹ̀lú àwọn adájọ́ àti ẹjọ́ dídá báwo ni wọ́n ṣe ń dájọ́ torí pé Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ anábìwá Muhammad tí àtọ̀lọ́lọ́kùnmọ́ bá òun náà máa dájọ́ láàrin àwọn yẹn torí pé tíra tọ́lọ̀ ọba aláàfo tíra kan ní tíyàn náà ti dájọ́ lórí ìṣẹ̀mí ayé. àrísí alukwani sọ fún wa yìí pé ya ayu alladhina amanu àti ọ̀lọ́ àwa àti ar-rasula fa in tanaza'tum fi shay'in. فردوا إلى الله وإلى الرسول إن كنتم تؤمنون بال ذلك خير وأحسن تأويلا ìyẹn tẹ ìyẹn gbogbo ọ̀rọ̀ tá a bá ń tànà bá ń ṣe fanfa ìyẹn ni pé tí aáwọ̀ bá ṣẹlẹ̀ fọ́ọ̀rù dùn ìlọ́lá ẹ̀ dá padà sọ́dọ̀ ọlọ́run ìyẹn pé bó láti dá padà sọ́dọ̀ ọlọ́run á dá padà sínú ìdájọ́ kí ló alukurani sọ ni alukurani dájọ́ rẹ̀ ṣe dá kí ni ìdájọ́ ìyẹn pé láàrin wa ọmọnìyàn ntọ́ba adẹ́dàgbé àwọn láàrin àwọn èèyàn ìtúrí ilẹ̀ ṣe ìdá àwọn èèyàn padà sọ́dọ̀ ọba tó dá wọn. Hábi Imuhimat eléyìí làwọn ni purpose tí Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ gbá àwọn ànábì ọlọ́run dé dìde. Ó ní yá àdùwà ìfúnná lílmọ́lá ìka ìníjà ìlú ìlú àrùbí khalifa. Ẹni tó jàrò lé lórí ilẹ̀ lẹni tí ó máa tuntun yà láàrin àwọn oníjà. Tuntun ìyẹn túmọ̀ sí pé ànábì Dawud alayhi ọba adada gbé kalẹ̀ láti jẹ́ ẹni tí ó máa dájọ́ láàrin àwọn ọmọ Bani Israel lásìkò rẹ̀ ọ̀rọ̀ kéèsì tó ṣẹlẹ̀ yìí àwọn olùmọ̀lọ́rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìyẹn ló fi dàbí yìí pé abùkátà ká máa gbọ́ ìdájọ́ alukoran ká gbọ́yé dáadáa ká sì wo kí ni àgbọ́yé àlàyé wò lànàbì sọ lórí ẹ̀ kí sì làgbọ́yé àwọn fáàmù sálàfù sọ́ọ́lẹ̀ lórí ẹ̀ kí làwọn sọ̀hábà kí làwọn sábì tàbíìn àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ eléyìí tẹ́sìn pé láàrin wọn tí wọn ò sí kankan nínú mẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn tí wọn ò fọwọ́ sí àbí tí wọn ò fẹ́ nù bà kò fẹ́ sí kí ni wọ́n ṣe dáa ó ń ti eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ sọ fún wa pàtàkì jùlọ ó wá pe ànábì wa kpe kẹfọ lọ́lọ́kùn bàbá ó wá pè súnmọ́ ó ní wàhálà àtàkà. wàhálà àtàkà nàbà olùkọ́sí ìyẹn túmọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà alukurani máa ń pe ànábì sallallahu alaihi wasallam àtàwọn náà káfílì ni ẹ jẹ́ masáfà ti ń bẹ láàrin wa láàrin anabi dawud alayhi salam anabi wo dawud alayhi salam anabi isa more one thousand years ọ̀nà láàrin anabi wa muhammed anabi wa isa ọgọ́rùn-ún ọdún mẹ́fà ó lé fifty years ni six hundred fifty years ń bẹ láàrin wọn <laughs> ìyẹn ni pé anabi ti fẹ́ mọ̀ máa kódà kó tẹ̀ jẹ́ pé condition rẹ̀ ni láàyè kra wàlàyé wàlàyé ẹni tí ó wàlákì alama wùlbárí wà alama wù min ilmi i ọba adada fi mànú tí ó mọ̀ tẹ́lẹ̀ ìyẹn ló pa pé ọ̀pọ̀lọpọ̀ rúùtàn torí pé kí ló fà tọ́ba adada fi ń sọ̀tàn àwọn ànábì ọlọ́run fún ànábì Muhammad tóró ti mọ̀ pé bani Israel ọ̀pọ̀ wọn ò nígbàgbọ́ dáadáa sáwọn ànábì wọn ọ̀rọ̀ kan nìyẹn tẹ́lẹ̀ tábà ní ká yí àlọ́ kí ni mọ́kì fún bani Israel máa ń bi ìyá yìí kì í ṣe tó dáa gbogbo ìtàn tí bani Israel bá sọ nípa ànábì wọn ẹ má gbára lé à ń padà ń bọ̀ sórí ẹ̀ torí pé ọ̀pọ̀ wọn ò gbà bí wọn ò ṣe gbà fún dáwúdà bẹ́ẹ̀ ni wọn ò gbà fún ànábì Ìsá alayhi salam wọn ò gbà pé dáwúdà ànábì ọlọ́run ni wọn ní ọba lásán tó sì dádájọ́ wọn ò gbà fún ànábì ọlọ́run ni. alukura dẹ̀ sọ yìí wà á tẹ iná wò hukman wà ilman ó ti yé wa so yẹn túmọ̀ sí pé ó fi rinlẹ̀ pé a jẹ́ wípé tá a bá rà wọn ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ nípa ànábì wọn àwọn ni wọ́n mọ ní tí wọ́n rí ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ pẹ̀lú àwọn ànábì ọlọ́run pọ̀ gan ó ní pọ́n ti ṣe pẹ̀lú ànábì Musa ìyẹn kọ́ ló kàn wá ìyẹn ló fà á tó jẹ́ tá a jẹ́ pé nítorí Kùránì wá ṣe pẹ̀lú àwọn tíra tó ṣáájú àti ìròyìn àwọn bàní ìsọ̀rọ̀ yìí ó ní kó wá sí clarifications ó wá clarify àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn àsọgbọnú táwọn bàní ìsọ̀rọ̀ yìí là sọ pẹ̀lú ànábì wọn eléyìí tó jẹ́ pé talakọ́ bàdà àhàzìlẹ̀ ọmọ apá kan náà àwọn àfáàmì àsìkò yìí wọ́n fẹ́ máa tẹ̀lé ròyìn yẹn tó jẹ́ òdẹ̀dá òun ló sọ pé al ataka. wàhálà ataka nàbà olùkọ́sí tasawwaru ni. ǹjọ́ tí dé bẹ́ẹ̀ nàbí wa Muhammad nàbà ìró alhasmi oníjà àwọn kí ni oníjà alhasmu bó tẹ̀ jẹ́ pé masdari ni ìyẹn ni pé oníjà méjì ni àmọ́ oníjà ni wọ́n. tasawwaru ni gẹ́gẹ́ bí ìṣesí anabi dawud alayhi salam wọ́n ní gbò kírun tán tó kírun tán lóru tó bá jí làárọ̀ tó ṣiṣẹ́ tán ó ti lásìkò kan tó máa ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn so àmọ́ níjọ́ yìí kò yí sàsìkò dájọ́ rárá ó ti wọlé padà nírọ̀lẹ́ tó ti ń ṣe kíni tó lọ ń ṣèjọsìn láwọn àsìkò ẹ̀mẹ́jà gbàgbé torí pé wàtẹ́yìrà wàsàkárnàl máa wù jìbálà wàtẹ́yìrà ìsẹ́bìnà máa wù bílẹ̀ àṣìyí wàlẹ̀ ìṣẹ̀rọ̀ so yẹn tó ó ti dásìkò tí ó máa lọ ń ṣèrántí ọlọ́run rẹ̀ tó máa lọ kàzàbù rẹ̀ so àsìkò yẹn làwọn oníjà yìí dé eléyìí tó bá a mú ni wípé yóò jòkó ń ta tó tiẹ̀ yóò jòkó láyè tó máa fi ń ṣèdájọ́ àwọn èèyàn wà máa wọlé yóò sì máa dájọ́ láàrin wọn àmọ́ eléyìí is unusual báwo ni wọ́n ṣe ṣe istara tasawwarul mihrab wọ́n po àgànná wọlé tó máa ní èèyàn tasawwara ó ṣe kí ni ó gunbi tó ga al mihrab ní tẹ́pẹ̀ ní mihrab àríkà al-Qur'ani Allah subhanahu wa ta'ala ó lo gbólóyìn láàyè kan fún anabi fún Zakariya alayhi salam nígbà torí pé mẹ́rọ́bù wọ́n máa ń wò wọ́n máa ń pè pé yàrá kótópó tó wà níwájú mọ́ṣáláṣí àwọn rárá kì í ṣe ibi tí màmú ti ń kírun ẹ má jẹ́ ká ro mẹ́rọ́bù sí ibi tí màmú máa ń dúró sí ara kì í ṣe mẹ́rọ́bù yàrá kan tó jẹ́ pé hásọ̀ lílì ìmáàmù tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí náà pèrè kí ni mẹ́rọ́bù a rí bẹ̀ torí tó bá jẹ́ mẹ́rọ́bù ni kò rọrùn tó bá jẹ́ wájú yẹn kó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n gbé ìyá mẹ́ríàmù ìyá tó bí ànábì Ìsá sí ló fi ní kúlà náà dákàlà àléyà Zakariya al-mihraba. gbogbo ìgbà tó bá wọlé tó bá mẹ́ríàmù ní mihrab fẹ́ kó ṣe déédéé níbi tó gbé sí wájàdà ìndà àrísíkọ́ ó máa ń bá oúnjẹ ẹgbẹ̀rún nínú òjò yóò bá ti inú òjò nínú ẹ̀rùn ló sọ pé ànálàkì hàrá ìrẹ mẹ́ríàmù bolo ti rí oúnjẹ yìí tó yẹ kọ́ la fẹ́ lò istasawaru almihrab ajẹ́ pé irú ààyè yẹn náà lànàbì dáúdà ṣe kí ni ló wà ajẹ́ pé wọ́n ti ń lo ààyè yẹn tó jẹ́ ibi ààyè mùsọ́lá ibi tí àwọn ọmọ bani Israel àwọn ànàbì wọn tó ti mọ̀ ṣe kí tó ti mọ̀ jọ́sìn. dakhalu if nígbà tí kòsójú ànàbì wa Muhammad dakhalu wọ́n wọlé wọ́n fò àgànná wọlé wọ́n wá wọlé tọ́ta ní aládáúdà aleyhisselam bí wọlé tán wọlé fàfáàzì àmínihùn wọ́n wọlé gẹ́rùn mẹkánìlì mọ̀táàdì kìí ṣe ọ̀nà téèyàn bá sábà táwọn èèyàn máa ń gbà wọlé gbà wọlé so àìgbàgbẹ́ ìgbà ibi tí wọ́n gbà wọlé yẹn tí ìṣojú ọ̀nà fàfáàzì àmínihùn ẹ̀rú bá látara ìṣesí wọn bí gbà wọlé ah so àwọn èèyàn lè rò pé ẹ̀rú ṣe lè bà nẹ́bí ọlọ́run ẹ̀rú máa bà nẹ́bí ọlọ́run torí pé ní tọ̀bí abdul bashar abara ni wọ́n di tiwa abara kíláàsì abara ni wọ́n wọ́n lè bẹ̀rù ìyẹn ò ṣe wàhálà rárá so ìyẹn ò dẹ̀ dín ìyẹn ò dín ìjà ànábì wọn kò dín wọn kù tó ti yẹ ẹ wo ànábì musa alayhi salam nígbà tí ó rí ejò ọ̀pá rẹ̀ tó gbọ́n wọn ti kí ni tó dejò kí ni ó sọ fàáwó jásàfin náà sì í fàtà musa ńgbà tó bá aláàbò alikiyaya musa ó jọ páyìn ẹlẹ ló bá dejò pé ọ̀pá mi ejò rẹ o láti ọba adada ni láti àkàfọ mọ bẹ̀rù ajẹ pé mi ń tọ̀ bí àtẹ̀lẹ́bàṣà nínú àdámọ́ ọmọ nìyẹn gbogbo tó máa ń ṣẹlẹ̀ sí wa ló máa ń ṣẹlẹ̀ fáwọn náà bó ṣe máa ń bẹ̀rù làwa náà máa ń bẹ̀rù àwọn báwa náà ṣe máa ń bẹ̀rù làwa náà máa ń bẹ̀rù nígbà kan tọ́lọ̀ bá alábàáfẹ́ kí wọ́n bẹ̀rù tó máa bẹ̀rù àti wọn lọ́kọ̀ balẹ̀ pé rárá láti yàkáfù làdáyé ìyàlùmọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run kì í bẹ̀rù wọ́n wọn lọ́kàn balẹ̀ a rí i pé àwọn tán wọlé yẹn àwọn náà sọ pé látàkọ́ mo fẹ́ ká máa wọn dá láàrin àwọn kankan nínú ọ̀rọ̀ yìí ayélujára tiwa àbáwá tí wọ́n máa ń gbọ́ nílé náà a rí i pé àwọn náà kọ́ọ́lù látàkọ́ wọn ni máa bẹ̀rù torí pé àwọn ẹ̀tìmọ̀ pọ́nà táwọn gbà wọlé ọ̀nà tó lè mẹ́rù wá ni. ó ti yé wa ìbéèrè tó yẹ ká béèrè ni wípé áwùláì áwùmùlmàláìka áwùmùjìnnì áwùlìbáṣà séèyàn ni wọ́n àbí kíni àbálẹ̀jẹ̀nu àbí jẹ́tí tó yẹ kó yé wa dáadáa gẹ́gẹ́ bí àdámọ́ tá a gbọ́dọ̀ mọ̀ mọ́ àwọn míì tó sí wa ìmọ̀lì màláyíká ìmọ̀lì wà á kú ti tẹ̀síkì Allah subhanahu wa ta'ala dá wọn kan tí wọn ní ó fi sínú kápá wọn láti lè kúrò ìdẹ́dà àwọn bá ṣe rí lè hadith lẹ́bi nígbà tó ń sọ̀rọ̀ abiz abudulayi tó ní arákùnrin kan tó lọ bẹ ọmọ ìyá rẹ̀ wò nílùú òdì kejì arsọdà lọ́wọ́ ọba adẹ́dà wa ní kí màláìka kan gbéyàwó èèyàn bá torí pé kò rọrùn fẹ́ni tí kì í ọlọ́run ní bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn fún àwọn àlùjẹ̀nu láti kí ni láti gbéyàwó èèyàn so ha ha agbọdọ gbọ́dọ̀ rí ẹ̀rí ọ̀rọ̀ tó kílẹ̀ anabi wa wà àbùzọ́n eléyìí tó jù ní pé àwọ̀ èèyàn ni wọ́n ṣe kíni ni wọ́n gbé wa tó kà dẹ́rù lẹ̀ pé ọ̀nà tí wọ́n gbà wá a rí i pé Mariam ìyá tó bí anabi wa Isa salam tó jẹ́ Jésù ọmọ Mariam tó a rí i pé n tó sọ nígbà tí náà wọlé sálàlà ha ẹ̀wí bó náà ṣe rí ká àmọ́ abára èèyàn ló gbé wá kílẹ̀ ló sọ fún ìní àwùjọ ní ra lẹ́sẹ̀ kan náà ni màláìka sọ̀rọ̀ wípé ìní ànàrọ̀sù lè rọ̀ bíkì má bẹ̀rù òjíṣẹ́ ọlọ́run sí ẹni mò ń ṣe lè ábà láti gòlámẹ́ zakiya wọ́n ní kí n wá bùn ọlọ́mọ ni tó ti wa ẹ jẹ́ ká máa fi wéra wọn bẹ́ẹ̀ bó ṣe ń lọ ìtumọ̀ ẹni pé gbà tí wọ́n wọlé wọ́n jẹ́ pé látàkọ́ asùnmẹ́ni baga, oníjà méjì ni wá apá kan bàgá ìyẹn ni tàjáwọ́ sàhádì náà àlà àhàdì apá kan nu wa kọjá là ó fẹ́ gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó fẹ́ ṣàbòsí fún yẹn kan yẹn kan ló fẹ́ ṣàbòsí fúnra wọn láàrin àwa méjèèjì o wà o ajẹ́pẹ̀tọ̀ bí àdámọ́ ọmọnìyàn ó ní ìkọjá là tábà wọlé wọn Suratul Hujurat Allah subhanahu wa ta'ala ń pè wá lákèésí kí ká fi sọ́ra ká dákun ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó dọwọ́ wa ẹ̀mẹ́jà gbà á wà ń tọ́ ni mí nàìmú mi ní nàìkìtàtà ló wà á sùn ìwù bẹ́yìn náà wù mọ́ bẹ̀lẹ̀ adé ó wà ń bàgàtì ìhìdá wù mọ́ tẹ́ lẹ́tì àtàtẹ́fì ẹ bá dà ẹni tó kọjá kejì ẹ kò náìfù lórí ẹ dúró papọ̀ ẹ ni nta ṣe ni. bàgá báàbù náà àlàbàdì apá kan nu wọn ti kọjá àlà lórí apá kan. n ta mọ̀rẹ́ sí anabi dawud alayhi salam wàá kún bẹ́ẹ̀ nana bil haq dákun dájọ́ láàrin wa pẹ̀lú kíni pẹ̀lú òdodo wàlá àtúnṣe dákun mọ́ kọjá àlà o òdodo tó bá wà ń bẹ̀ ní ṣe kíni ìsọfún wa wàdínà wà sàmànà wa ìlàsà wà ìsẹ̀rọ̀ òyì tó dáa jù lójú ọ̀nà tí máa mú yàn ródòdó pé yàn máa fi rí àánú ọba dẹ́dà ló darí wa sí. ìyẹn túmọ̀ sí pé àwọn méjèèjì gan ọkàn wọn balẹ̀ fẹ́ni táwọn wá bá òtá ní o ànábì ọlọ́run ni kò ní sábùsí. inna hadha akhi lahu fàkùsùn ìyànà àtàwọn wàlíyànà bẹ́ẹ̀ lọ̀kan nínú wọn ló bẹ̀rẹ̀ sí ń rojọ́ a rí i pé tọ́rọ̀ bá rí báyẹn ohun tí wọ́n sọ ni ohun tí ẹ̀dájọ́ sọ ni pé ó yá ta ló fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nínú ètò ìgbẹ́jọ́ sì ní ẹ má jẹ́ ká gbàgbé o nínú ètò ìgbẹ́jọ́ ó ní pé gbogbo ẹni bá kọ́kọ́ rojọ́ ẹ̀lẹ́jì ní máa rò torí pé wọ́n sọ̀rọ̀ lé wọ́n àtúnyà sọ̀rọ̀ lórí tó sọ yẹn pé ọ̀nà tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ nínú ètò ìgbẹ́jọ́ ó ní kárí wípé àìtinú mọ̀ràn tilẹ̀ bá wa máa bó tilẹ̀ já ànábì ọlọ́run tó yóò fẹ́ gbọ́ látẹnu wọn islam torí pé ìdájọ́ tó ń hàn nínú ètò islam gbà tọ́lọ́run ti dá ayé ni pé yahoo malam bọ̀wáhì n tó bá hàn lẹ́rùn dájọ́ lé ohun tó kọ́kọ́ sọ ni wípé. ó ní ó ní ìrẹ́ ọba Iri ànábì ọlọ ìnà hava ẹnì kejì mi ni ẹnì kejì ọmọ mi ni Allahu akbar tó yẹ túmọ̀ si pé ọmọ ìyá rẹ̀ ni mi ò lè ṣàbòsí fún mo fẹ́ ká ìdáadáa bá mọ àwọn ọ̀nà máa gbà sọ̀rọ̀ rí máa ń clarify a lot of things òun wọlé àwọn ọ̀rọ̀ tí ó máa lò yóò ó ní nàhádà àhí ọmọ ìyá mi ni mi ò lẹ́tọ̀ àti ṣàbòsí fún àwọn olùmọ́ni ìmọ̀ àkùnfin nẹ́fà ìmọ̀ kójọ́ ọmọ ìyá ìbí àwọ̀ àkùnfin dì àbí kójọ́ ọmọ ìyá ẹ̀sìn. tá a gbọ́dọ̀ ṣàbòsí wọn gbogbo ìtòwò lè jẹnu méjèèjì. ó ní làwù ń bẹ fún bọ́ọ̀ ṣe rí tó dún yẹn ń bẹ fún tíṣírún wá tíṣírún nàná àjà ó ní ọgọ́rùn-ún kan ó dín ẹyọ kan ààbò àgbọ̀tàn àwọn olùmọ́ni wọn a tún máa lò ní náírà wọn a máa lò ní ààbò màálù àmọ́ èyí tó rinlẹ̀ jù lọ́dọ̀ àwọn ni pé làwù ti sírun wá ti sìnwú nà náírà ó ní àgbo àgbọ̀tàn ẹyọ kan dín ọgọ́rùn-ún náìtì náà lóní níbẹ̀ fún. èmi tó rí àgùntàn kan náà ni mo ní o. àti bọ́rọ̀ lọ bọ́rọ̀ bọ̀ torí fáàfù yẹn ìyẹn ni pé n tó gbé wa débi gan ni pé fà bá ń gbà tí aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin wa gan ni pé pakọ́ọ̀là ló wá sọ ìyẹn ọmọ ìyá mi ó wá ní axel ní ha mú wá fún mi mo fẹ́ gbà mọ́ tèmi ìyẹn ni pé jẹ́ ń gbà mọ́tọ̀dọ̀ mi axel ní ha. muwa latara látara ha ìyẹn ni pé kì í ṣe ìdí bọ́ o ìyẹn kò dédé kí n máa o ó gbà á lọ́wọ́ mi ó fẹ́ gbà á lọ́wọ́ mi. zà ní gbogbo bí mo ṣe ń sọ tó àwíjàre ọ̀rọ̀ tiẹ̀ ń borí tèmi. ìyẹn láti gbogbo àwọn àrípa sọ bẹ̀rẹ̀ bàtà bẹ̀rẹ̀ tànàbí dàwùdì pé nínú òròyìn rẹ̀ ọba ni o nínú ìròyìn rẹ̀ adájọ́ ni o nínú rẹ̀ ànábì ọlọ́run ni o bẹ́tẹ́ ẹ bá lọ dáadáa tẹ́ bá déwájú àwọn agbẹjọ́rò aláwọ̀ akbar ọ̀pọ̀lọpọ̀ adájọ́ mi náà fẹ́ dájọ́ dáadáa agbẹjọ́rò ló kó bá pé ńgbà tẹnu bá kan ó ní ẹwà ó ní ana basharun mislukum aw kama qala fi ó lé mi tẹ́ ẹ fẹ́ máa rojọ́ fún tó bá ṣe kí ni tó bá bójọ́ kan tẹ́nu rẹ̀ wá mú ju ti ọmọ ìyá rẹ̀ lọ látara tó wá sọ yẹn mo wá rí i pé bóyá òun ló lẹ́tọ̀ọ́ òun sì kọ́ ló lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ́nu rẹ̀ mú ó mọ ẹjọ́ rò tẹ́ ẹ bá wo ọkọ àtàyà ń gbà mí tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ wọn téèyàn bá sọ́ra wọ́lọ́ọ̀yẹ ọlọ́mọdé yẹn ó jẹ̀bi pàtàkì jùlọ tẹ́ bá pàdé obìnrin yóò bá ní asunkun obìnrin ilé nínú ẹtú <laughs> torí pẹ́ẹ́tù rò pé ha wọ́n ti fìyà jẹ Ah, irú ọkùnrin búwo ni tiẹ̀ yìí kinní kan bó ṣe sọ̀rọ̀ kan ó ti sunkún méjì so ẹ mọ̀ pé gẹ́gẹ́ ìyẹn láti gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ àwọn mọ́sìmù kan wà ipò kan wà ẹ gbọ́dọ̀ jóbìnrin ó máa dá sí i torí pé tó bá jẹ́ pẹ́ni tí ó dájọ́ láàrin lọ́kọ láyà bá lọ jọ obìnrin kí lẹ́rù pé yóò ṣe tó bá pàdé akẹgbẹ́ rẹ̀ obìnrin tó bẹ̀rẹ̀ sí sun ẹkún ah, ó fọ́ mi létí ẹwú bójú mi bó ṣe wú tí àmọ́ pé kò ní sọ kí ló ń ṣe fún un tó ti yé ìfẹ́ kan sí ìfàdédé fẹ́ tí ò bá jẹ́ kó bá ní bá nínú. tó kéèyàn gbọ́rú ẹjọ́ yìí tárakùnrin yóò kalẹ̀ ó ní wà á gbà ní ìlẹ̀kẹ̀tọ́ gbogbo bí mo ṣe ń wú tó ó borí mi o pẹ̀lú àwíjàre o ànábì ni gbogbo ẹni bá borí ọmọ ìyá rẹ̀ pẹ̀lú àwíjàre àlìyẹ̀mínú alàmùdáì ìbúra ń bẹ o fún gbogbo ẹni bá pèpè wàlùbáyìí nẹ́tọ̀ alàmùn ankara ẹ̀rí sì ń bẹ fẹ́ni tó bá ní kò rí bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ pé ọ̀rọ̀ tó wá sọ yìí ànábì ní tí ń bá lè fún lẹ́tọ̀ọ́ ọmọ ìyá rẹ̀ kan kó wò dáadáa o kó gbà díẹ̀ o tí ò bá ti gbà díẹ̀ kó mọ̀ pé tí mo fẹ́ gbé fún iná ni o ló fẹ́ gbà torí pé téèyàn bá yẹ lè gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá dálè kí á mú ọlọ́run tó ti yé ẹ wo àwọn ọ̀rọ̀ àwọn onílẹ̀ ee àwọn atalẹ̀ tẹ bá lọ wọnú kéèsì tó wà ní kóòtù jù láyé lónìí kéèsì ilẹ̀ ni á máa rò lọ́dún mẹ́wàá wọn á máa rò lógún ọdún ẹ wà rò pé torí kíni. tó ti yé anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni bá wù ó lè parọ́ ọ̀lẹ̀ tó ti yé ó wá lọ wọn lọ gé fún ilẹ̀ tí kì ṣe tiẹ̀ aláhàdì ṣíbírín kódà tí ò bá ju ní one fifty lọ tó bá dàlì kí á mọ Ọlọ́run wọn ò so ilẹ̀ yẹn mọ́ lọ́rùn ni ẹ lọ́wọ́ bá àwọn ọ̀talẹ̀ lórí àbòsí ẹ wá rò pé ah bí bàbá yẹn ṣe talẹ̀ tó láyé ẹ wo bá àtúbọ̀tán rẹ̀ ṣe rí tó dọ́wọ́ wa torí tàn táwọn èèyàn mọ̀ bàbá wa àwọn ni wọ́n wá ń dáko ń bẹ̀ nígbà tí wọ́n bú bàbá wa ni bó la lá bàbá yín ó bẹ̀rẹ̀ láti dìkan sí dìkan torí kíni ìyẹn ni pé bí arákùnrin yìí bó náà ṣe ṣe kíni bó ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ nìyẹn sáàsì mọ̀ wípé ànábì ọlọ́run ilẹ̀ fẹ́ kó ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àsìkò ó ti ń kó wa ń pàpà mara mo sì fẹ́ ká fara torí pé mo fẹ́ ká wò ibi tá a ti bẹ̀rẹ̀ tọ́lọ̀ bá aláàbájẹ́ kẹ́mi ó máa fẹ́ kú lórí dáadáa ẹ jẹ́ ká wò pé kí làwọn àfa àti ẹ̀ sọ gan nípa àtẹ yìí gan kó tó di pa àsọ nípa ànábì dáúdà sọ kó tó di pa àsọ pé kó lọ́ba àdẹ́dà sọ lórí ẹ̀gbà tó fèsì. bẹ́ẹ̀ kejì kí làwọn zuru kí làwọn condition kan tó mú ànábì sọ ànábì dáúdà alayhi salam tó mú dájọ́ rú dájọ́ yẹn dábàá padà nínú tó dáa jù ni pé at-tafsir kí làwọn ń pè ní israeliyat ó ní àwọn ìtàn táwọn mùsùlùmí kan lọ bá ọmọ ìsírẹ́lì náà lọ béèrè pé kí lànàbì yín sọ àbí kí ni bẹnu tíra yín kí ni mọ́kìfù ulama mùsùlùmí kí ni ìdúró làwọn àfáà ní lórí ẹ̀ láàpìrì pé ìtàn yìí alẹ́ gbà ẹ jẹ́ fún yín ní kankan tó ti pa lọ kẹ́lẹ́ rán bí ní ti ń jọ́mẹ́ tọ́lọ́ bá ti ká ju jọ́mẹ́ jọ́jú àlàmì sí fún bọ̀lọ́. àwọn èèyàn sọ wípé anabi mu anabi yusuf alayhi salam wọ́n ní n tó fà á ẹ máa gbọ́ ìsọ̀rẹ̀lì yá tì ní mo fẹ́ sàlàyé rẹ̀ fún wa ni wọ́n ní tó fà á tọ́rọ̀ rẹ̀ ti já sí pé wọ́n tà á tó ti táwọn ọmọ bàbá rẹ̀ fi mú kúrò la wọ́n ní bàbá níjọ́ kan gbòó wà ní kékeré ló náwó sọmọ àgùntàn kan ló bá sọ fún bàbá rẹ̀ pé bàbá mi òun fẹ́ jọmọ àgùntàn wọn ah! ìyá àgùntàn wa ni aláwọ̀ àpá ọmọ tí ò tí ì dálẹ́nu ọmú ẹ máa gbọ́dọ̀ ẹ wò pé sọ wọlé ànábì ọlọ́run òwà nítọ́ bí wọ́n ṣe wọ́n mi lẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n wọn náà lẹ́yìn bàbá rẹ̀ hami israeliyat àwọn yẹn bẹ̀ kọ́ bẹ́ẹ̀ wọn ò lámúyẹ fáhìm wọn ò wádìí ẹ̀ dáadáa wọ́n lámúyẹ tasabat bẹ́ẹ̀ ni wọn ò fìdí òdodo yẹn múlẹ̀ ìjà nàbí sọ fáwọn sọ kódà tá a bá rí náà sàhábà torí pé àkà náà sàhábì tó jẹ́ pé àwọn náà ìwáyà sọ yá àwọn